hello everyone welcome to Toyeen Tos. uh, anyway Bukky Jesse ó ti rẹ́ pé wọ́n ti gé òun létí lọ ó láṣàkẹ́ lọ ní sìn ó ní àṣàkẹ́ ló ń kọ́ fún yín ó náà ti gé òun létí lọ ó ní ẹni tó bá dẹ̀ wọ̀ òun lè support kó ní kálukú náà lọ sórí platform wọn kan support ẹni tó bá wù wọ́n nínú Wùmí àti bàbá Mohbad tó òun ò bàbá Mohbad ló ń dìbò fún ó dẹ̀ ní reason tó fi dìbò fún reasons ẹ̀sìn yẹn ẹ jẹ́ ká wá gbọ́ and also ó dẹ̀ tún sọ nípa rí pé kéèyàn kọ́kọ́ máa bọ̀ òun torí òun ni ó jáde láti face, you can support whoever to bá wù yín and gbogbo aládẹ ní opinion and freedom of speech and yeah nǹkan to sọ ni kó má yẹ pé mi mo máa sọ gbogbo nǹkan tí Bukky sọ tán but kókó nǹkan tó sọ nípa Wunmi àti bàbá Mohbad ẹ jẹ́ ká jọ lọ gbọ́ now thank you for watching till I see you in my next video stay safe stay blessed I love you bye. okay not because of just because they are fighting you know for their own selfish interest I celebrate you all. all God bless all bloggers that have been standing firm to get true justice for Mubad in Jesus' mighty name. Thank you so much. God bless you. May the good Lord, may the good Lord fight for you where you cannot fight. May, good, may the good Lord, you know, speak for you where you have no voice in Jesus' mighty name. To all the true fighters, God bless you all. I appreciate you all from the depths of my heart. One love. Yeah. Now, Sorry, Insta Instagram family. I'm always saying, me, can title Instagram, but I will title it later. But let me tell you what I said on my on my on my title. I said, by now, women should not be walking freely on the streets of Lagos. Why the nurse, the nurse that gave women um, mobile injection is still in the police custody. That should not be done. Because as far as I'm concerned, Mumini, last person. She is among the last person that was with Mobad 72 hours before Mobad demise. Am I communicating? Please, Instagram, Facebook, love and like. Everybody, love and like. Ẹ Am I communicating? In tó bá mú àwọn ọlọ́pàá tó mọ́lé. I see no reason why women should be walking freely in the streets of Lagos because according to nǹkan tó ń sọ wọn ló bímọ kí ló kàn of course ìyá Mohbad ṣáà lè why is Wunmi working freely Are you leaving her because you want her to settle people? You want her to be giving money? You want her to be looking for lies, deceit, to, to, to deceive everybody? Because níbi tẹ́mi ń gbé tí mo dẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe ní gbogbo àgbáyé tí èèyàn bá kú ẹni toba bá wà pẹ̀lú 72 hours 72 gan ti the last people which is 24 hours before the demise of the person ó jẹ́ kó ti until tó bá rojú ẹjọ́ ẹjọ́ kí ni prison Nigerian police because mi eh, lè mi kí fẹnu yín but eléyìí tẹ́ ń ṣe eléyìí tẹ́ ń because nurse kàn ṣe kò ń gẹ́ No, kan ṣe kò ń gẹ́ ibi as far as i'm concerned i care less what anybody will say Me, ìmọ̀ ìyàlá ya yín tí bá dẹ̀ gbé kọ́mẹ̀ntì me. sí tí ẹ bá gbé kọ́mẹ̀ntì ẹ bá kọ́mẹ̀ntì nǹkan máa máa wọ́n yín sílé ni màá look at me and look at me very well yeah i have zero tolerance for you coming on my wall to come and write bullshit if i post something if you know you are not you are not you don't admit what i put up there please Go and put it on your wall. I don't, any ò yeah? But if I put a post or I put my video on my wall, tó bá dẹ̀ sì fún me because èmi ò lè èmi regret pé mo losing and you olórí burúkú tẹ máa ń comment to yẹn and you never regret pé ẹ̀rí mi mọ́ because èmi ní antidote tí mò ń fún yín tẹ fi ń relieve stress yín orí burúkú tẹ̀ ń ṣe kiri èmi ní antidote yín ok ọlọ́run forgive ìyá láyà ẹ̀ ṣe that ṣọ̀rọ̀ got mama block yín say. I ìtọ́jú kò sọ yìí ní èmi I antidote tẹ fi relieve definitely yín so stressing. So máa ẹ̀yin lẹ máa miss èmi tí n blocking. so if you don't want to be blocked one minute i want to block mo I just started blocking. so if you don't want to be blocked i will advise you don't leave any nonsense comment on my wall am i communicating now kí ni Wùmí wà bẹ́ẹ̀ ìgbà ba Mohbad kú Wùmí wà nu mọ́tò ìgbà tí Mohbad kú Wùmí wà pẹ̀lú Mohbad every minute today sẹ́ pé ó gbé ọmọ lọ síbi tó ti ń show Abe ẹ̀gbọ́n mi ó gbé ọmọ lọ ó ti mọ plan ẹ̀ ó gbé ọmọ mo ba Mohbad kú sorry Mohbad ẹ sọ pé Mohbad ń bleed láti Monday Wùmí dúró ti ba ní Monday titi di Tuesday ó gbé lọ hospital wọ́n dúró de nurse nọ́ọ̀sì fún lábẹ́rẹ́ kí ló kan nọ́ọ̀sì pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tẹ́bẹ́ lè mọ̀ pé fẹ́ mú nọ́ọ̀sì sínú ibẹ̀ yẹn um, sorry Wumi àti àdúrà àdúrà àbúrò Mobad. and let me clear everyone now àdúrà is not àdúrà is not fourteen or fifteen years old Don't pè fún yín àdúrà is twenty years old according to nǹkan tí mo ọlájúbà ò kì í ṣe fifteen years old àdúrà is between eighteen and twenty years old àbí kò yẹ yín now nǹkan tó bá mú wọn to mú nọ́ọ̀sì yẹn sí prison ó jẹ́ kan mú wùmí àti àbúrò mohbad náà sí prison because àdúrà wà nú mọ́tò ìgbà tí mohbad kú wùmí wà nú mọ́tò ìgbà tí mohbad kú abẹ́gbọ́n nǹkan tí mo sọ bọ́tẹ́ fi wùmí sílẹ̀ kó máa rìn freely ọlọ́run á dá ẹ jẹ́ kí n sọ fún yín tí bàbá Mohbad ò bá wá ní lọ́yà ṣe ń gbọ́ tí bàbá Mohbad ò bá wá ní lọ́yà ọlọ́run adájọ́ tó ju adájọ́ lọ á jẹ gbogbo yín níyà àyàfi ẹni tí ò bá mọ̀ nípa ọkọ ọmọ yẹn ṣùgbọ́n ìwọ tó mọ̀ ń pa ẹ̀ ìwọ tó manipulate ẹ̀ ìwọ tó ń bò tó ń bò tó mọ̀ ọ̀hún á mú gbogbo yín lọ láìpẹ́ ọjọ́ ibi tí Mohbad wà ẹ máa wà ń bẹ̀ lórúkọ Jésù that is number one number two Wunmi Wumi Wumi ṣé o mọ̀ pé lánàá mo sọ̀rọ̀ yẹn bọ́ mo gbójú mi síta oní bàbá Mohbad oní ó ń gbóbìnrin wá sílé Wumi Does that justify you killing your husband? Does that justify you supporting people that support? Do, does that justify you supporting people that kill their husband? I beg you. Oni mobadi, oni baba mobadi ń gbé obìnrin wá sílé kí nìyẹn fi kí nìyẹn fi correlate mọ́ question tó bí ẹ gbogbo nǹkan tó bí ẹ pátápátá ní court ò rí èsì kankan down you were busy exonerating Sam Larry Oh oh o rope Naira mali. but oh exonerate Sam Lawi. Sam Lawi ni gbogbo wa rí pé ó touch ọkọ ẹ̀ behind the camera anything might have happened I don't know In Kota wí la ń sọ but at that at that inquest òun exonerate um, Sam oh oh oh oh mọ́ òun lọ nǹkan mọ́ Naira Marley lẹ́sẹ̀ now that is not the catch You wanna stop bàbá Mohbad ó ń gbé obìnrin wá sílé ó dẹ̀ fẹ́ gba placenta mọ́ kọ́kọ́ sọ̀rọ̀ níbi placenta Wùmí ó ti show no. mo ti gbọ́ tẹ́lẹ̀ náà wọ́n ní ìyá yín ìyá kan bàbá mẹ́ta ló bí yín ẹ̀ àwọn náà àwọn náà ọ̀rẹ́ ò lè jọ mí lójú mi because tó bá jẹ́ pé ìyá yín ó dúró tọ́ yín ni àbí ìyá ẹ tọ́ ẹ sọ́nà tó dá ni àbí kò yẹ yín wọ́n á tọ́ ẹ náà pé placenta ọmọ lọ nínú nínú history Yorùbá èèwọ̀ ni kí òbí kó fi ojú rí placenta ọmọ ẹ̀ ibi ọmọ Obi Okinwi which is ìwọ which is ìwọ àti Mohbad Abiko yé yín ẹ neto, ẹ̀tọ́ ẹ lọ bi àwọn àgbàlagbà mo ti research mi débẹ̀ ni àbí yé abiyamọ direct parents Abiko kò yé direct parents they have a ní kó fi ojú rí bí ọmọ àbí yé ẹ bá mi dìé mú Wùmí ọmọ Òdògbolú ló pera ẹ o ò ń number two bó ti yẹ pé ìyá ẹ̀ ò síbẹ̀ ìjọ tó bímọ àbí bó jẹ́ pé ìyá ẹ̀ ò síbẹ̀ níjọ tó bímọ now mo bọ̀ mo bọ̀ ẹ jẹ́ kí n block èèyàn kan now bó jẹ́ pé ìyá ẹ̀ ò síbẹ̀ níjọ tó bímọ abiyamọ kì í fojú rí placenta ọmọ thank you my auntie auntie auntie Olayinka Jiyar abiyamọ direct parents wọn kì í fojú rí placenta ọmọ reason yẹn ti bàbá Mohbad ṣe fẹ́ gbà ẹ bá mi mú yẹn dání number one yẹ yeah? number two Wùmí um, ó sọ pé wà tí Mohbad ìtorí pé refuse láti fi ibi ọmọ sílẹ̀ fún irọ́ ló máa pa ẹ́ ṣọ́rọ̀ ẹjọ́ mi lójú ni ọmọ tó ti ń gbé òbò tó ti lọ tó ti lọ ń ká ọkùnrin mọ́lé tó ti ń bọ́kùnrin gbé láti fourteen years old kò sí you are capable of doing anything Wumi you are very capable of doing a lot. for you to be living with Mohbad ọkùnrin tán tán tán lọ tọrọ ẹ tán ṣe nǹkankan tó ti ń gbé pẹ̀lú mobad at the age of fourteen years old you are capable of doing anything honestly I don't you are the nínú gbogbo àwọn tó mú sílẹ̀ pé wà pẹ̀lú Mohbad ìwọ kéèkì ìwọ nìkan ìwọ ni mo ni mo ni mo trust do nínú gbogbo wọn. ṣèbígbà tí ndla lọ sílé yín ariwo ṣe for mọ́ wọn tó fẹ́ gbàgbọ́ lọ́wọ́ wọn if you are capable of doing that ó wá jókòó ọkọ ẹ kú mú ẹ lójú ọkọ yẹn tún kú o bàtà kò jẹ́wọ́ nǹkan tó pa o jókòó sínú mọ́tò quietly ẹ wá fún wa ní narrative mi wọ́n ti pa ó dẹ̀ mọ nǹkan tó pa ọ̀hún abíẹ́ gbogbo ìdààmú tó fi àwa nàìjíríà sì sí wàá rí ìdààmú yẹn times hundred àti wà àtàwọn tẹjọ plan ẹ̀ that is number one number two bàbá yẹn ẹ máa ń gbọ́ placenta ọmọ abiyamọ kì í fojú rí placenta ọmọ ẹ bá mi dìyẹn mú number two ṣe rí placenta ọmọ nígbà míì ọmọ fi ń lọ ṣe DNA ṣó ti yẹ yín bọ́ọ̀n tiẹ̀ ló fún DNA àwọn ìlú kan máa ń lò m'a máa lọ fi wo pé ṣé ọmọ ẹ ṣé ọmọ yìí ṣé bọ̀bọ̀ yìí ló bí ọmọ yìí lóòótọ́ àbí nǹkan tí mo sọ yẹ then ṣe rí placenta ọmọ yẹn tí àwọn parents wù mí àti àwọn pírẹ̀sì Liam mobile ìyẹn Mohbad àti Wùnmí tó bá mú placenta yẹn dání wọ́n lè fi ṣèkà ṣé nǹkan tó tí mo sọ yẹn yín so nǹkan tó jẹ́ pé parents ló máa gba placenta money, and it's always the in-law as in àwọn parents ọkọ ló máa ń gba placenta yẹn I stand not to be corrected. Mo I stand not to be corrected because mo ṣe research mi débẹ̀ ni mo pe àwọn àgbààgbà ní Nàìjíríà because tí n bá wá ń sọ̀rọ̀ mo fẹ́ máa sọ̀rọ̀ wípé nǹkan tí mo mọ̀ ṣé nǹkan tí mo sọ yẹ yín mo ń bọ̀ mo ń bọ̀ now Wùmí wá sọ pé bàbá Mohbad ṣe ń gbọ́ ó ní ó gbé obìnrin wá sílé ẹ jẹ́ sáré sọ léyìí tí mo fẹ́ sọ yìí bàbá Mohbad kan láàárọ̀ yìí mo rí gbogbo àwọn èèyàn tó comment sábẹ́ post mi ipe bàbá Mohbad kọrin pa placenta bọ̀ kò kọrin pa obìnrin tán ní kó gbé wá sílé tán ló gbé wá sílé ó dàbí gbogbo yín ẹ ti lose sense yín ẹ notice pé orin ẹyọ kankan ni bàbá yẹn máa ń kọ ni he's still coming there ayimade bẹ then ṣáájú nǹkan tó bá mú bàbá yẹn tí ó sọ̀rọ̀ nípa obìnrin tó gbé wá sílé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Wùmí sọ pé bàbá Mohbad ń gbé obìnrin wá sílé Wùmí kí nìyẹn fi bá nǹkan tó béèrè lọ́wọ́ ẹ̀ mu báwo laṣọ tó soak sínú ẹ̀jẹ̀ ṣe jẹ́ ó dákẹ́ ó lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ Wùnmí ṣùgbọ́n ó lánàá ó sọ pé bàbá Mohbad ń gbé obìnrin wálé now let me explain it to you better mo sọ lánàá bọ̀ mo ò gbójú jáde Wùnmí ta ni ó máa dùn mọ́ nínú jù ìyẹn tó bá yẹ pé lóòótọ́ ni bàbá yẹn gbóbìnrin lọ because Wùnmí mo mọ̀ pé o fẹ́ fi ṣe teach for tax ni àbí àwọn tó gùn mọ́ nǹkan tó ní kò sọ nìyẹn o fẹ́ fi ṣe teach for tat yeah? now let me let me let me bust your bubble àtiwọ́ ati leti létí bàbá Mohbad gbé ọmọ lọ o àti bíi tí bàbá Mohbad lọ o bàbá Mohbad ló nílé ẹ̀ ṣe fẹ́ gbọ́ ilé ẹ̀ ni Emi ò gba nǹkan tó sọ o ṣùgbọ́n jẹ́ jẹ́ jẹ́ ń bọ́ọ̀sì jẹ́ ń bọ́ọ̀sì orí ẹ̀ lé ni ṣé ìyá ẹ̀ ló nílé ni àbí ṣe fẹ́ sọ fún mi pé o mọ o mọ o mọ àwọn àlè ìyá ẹ̀ náà wùn o fẹ́ sọ fún mi pé o mọ àlè ìyá ẹ náà tí ìyá ẹ bá gbé ọkùnrin wálé náà ṣóò ní ìgbà láyè àbí nǹkan tí mo sọ yé yín o sọ pé bàbá Mohbad gbóbìnrin wálé now ẹ̀yin tẹ́ ìwé me máa gbọ́ o now Mohbad jẹ́ kó yé wa pé no not Mohbad yẹ nínú orin Mohbad àtàwọn tó máa ń àwọn tó ń sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé wa pé stepmother Mohbad ò like Mohbad Oni nítorí ẹ̀ ni Mohbad ṣe ń gba oró bàbẹ́ lára la itori stepmother Mohbad ni Mohbad ṣe gba owó owó lára bàbá ẹ̀ tí ò fi tọ́jú bàbá ẹ̀ àbí nǹkan mo sọ yẹn now Mohbad wa Wùmí sọ pé bàbá ń gbé obìnrin wá lé ó ní bàbá yẹn ń gbé obìnrin wá sí Lẹ́kí ṣe ń gbọ́ mi o lóun wá fẹjọ́ bàbá sùn Mohbad ni bàbá ṣe ń bínú sóhun ṣe ń gbọ́ mi now Wùmí wá sọ statement kan ṣàbẹ̀ pé Mohbad jẹ́ kó yé wa pé stepmother òun burú ó máa ń la nǹkan ó fọ́ nǹkan mọ́ òun lori, ni Mohbad ṣe kúrò lé àbí now ẹ jẹ́ ká máa sọ lọ Mohbad wá rí pé bàbá òun ń gbé obìnrin wá according to report tí wọ́n mi fun. ẹjọ́ ta ló máa ní gain jù because at the end of the day Mohbad ò like step mother wọ́n dẹ̀ sọ pé bàbá yẹn wọ́n ló ń gbóbìnrin wá sílé ẹjọ́ kí ló jẹ́ kí mo kò ṣe Mohbad ló jẹ́ kí náà ẹ̀dùn jù ní ipò tiẹ̀ dáa bàbá mi ń gbóbìnrin wá sílé wọ́n fi lè lé wọ́n á fi lé step mother yẹn àbí kò sí mo sọ yẹ Mohbad máa support bàbá ẹ̀ ní pé gbóbìnrin yẹn wá but tí ò bá tiẹ̀ wá fẹ́ yẹ kí bàbá yẹn dúró sínú ilé yẹn á ní dáàdì mi bá gbalé fún obìnrin tẹ̀ ń gbé wá ìgan abẹ́ get ṣé gbogbo yín mọ̀ ṣá Mohbad á sọ fún bàbá ẹ̀ pé ṣẹ́rí sẹ́gbọ́ndà mi yẹn mi láìkẹ́ ṣẹ́rí àǹtí tẹ̀ ń gbé wá èmi láìkẹ́ but ẹ má gbé wá sínú ilé mi màá máa fún màá lọ gbalé fún yín kẹ́ lọ máa jẹṣẹ́ jẹṣẹ́ girlfriend yẹn wá síbẹ̀ abẹ́ get ẹ̀ ṣẹ́ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn so báwo ló ṣe máa wá jẹ́ pé nǹkan tí bàbá fi ètè nìyẹn ṣé gbogbo yín rántí Wùnmí sọ ṣé gbogbo yín rántí Wùnmí sọ pé òun àti bàbá Mohbad close gan tẹ́lẹ̀ Wùnmí kí lẹ fi close ṣé bàbá náà bàbá ṣé bàbá náà jẹ́ iṣẹ́ ẹni Wùnmí ìtò wọn ti sọ pé gbogbo gbogbo gbogbo lẹ́kí ló pín transformer fún ṣé bàbá ló jẹ́ iṣẹ́ yẹn tẹ́lẹ̀ ni tó wá rí pé bàbá gbé obìnrin mi wà tó wá ń bínú am I communicating? ẹ bá mi show some love tí bá complicate ó ní mi ì rí gbogbo ọwọ́ yẹn. mo hold on ẹ hold on hello. Yeah? Yeah, She fẹ́ bá mi sọ̀rọ̀ ni mo wa lórí chat yeah. kí lẹ fẹ́ bá mi sọ nípa kí ni. ẹ ok ma ma. ẹ pè mí létà ẹ jẹ́ ń ṣe tán. ṣé nǹkan tí mo sọ yé yín ṣé nǹkan tí Yin. sọ yé yín now ẹ jọ ẹ bá wa bí Wùnmí ṣé bàbá Mohbad ti jẹṣẹ́ rí ni ṣọ́ ti jẹ́ ń bẹ̀ ni torí ó sọ pé close gan on what on what condition Let fi close because ó sọ pé I am my I am my father-in-law We used to be very, very, oh, stressy, very, any, very, very, very, very close. Never say never. I know Oriyomi Amzat. Abẹ́ rí bẹ́ẹ̀. Bàbá ń wẹ̀ ìjọ kan. I'm sí ẹ lọ wo Oriyomi Amzat. Bàbá ń wẹ̀ ìjọ kan. Ìyàwó já wọlé. Sínú ilé tí bàbá ti ń wẹ̀. Bàbá ní bí ìyàwó ṣe wò mú báyìí. Ìyàwó wò pé yéè ìsàlẹ̀ bàbá ló tóbi báyìí ló bá gbá bàbá mú bóun àti bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní bára wọn sùn nìyẹn nínú ilé tí bàbá àtọmọ àtọkọ ń gbé àbí nǹkan tí mo yín sọ kò lè ṣẹlẹ̀ ó ti baba atomo atoko abi nnkan ti mo lọ́dọ̀ Oríyọmí ẹ lọ wò because ìgbà tó bí wùmí wùmí sọ pé me and my me and my father in law we used to be very very very very close Woman nǹkan tó ti mú ẹ tó ti lè lọ bá bó obìnrin ọkùnrin gbé láti age fourteen you are capable of doing anything àgàgà ẹ̀yin ọmọ orí street yẹn tó jẹ́ pé you can use what you have to get what you want you are so desperate to to make it in life you are so desperate to have everything there is nothing you cannot do you think by going to baba Mohbad first you will get Mohbad What's sọ fún baba baba baba baba baba Mohbad No question yìí coin. Wùnmí sọ pé yẹn àti òun close ṣé ń jẹṣẹ́ yẹn tí bàbá àdì náà ń jẹṣẹ́ yẹn ni àbí nǹkan tí mo sọ yẹ yín dẹ̀ lẹ́yìn ìgbà tí Wùnmí wá rí pé ẹ tún gbóbìnrin wá inú wa ń bi because èmi ò mọ kí à ń jà lọ́mú ṣe kan aráyé wọ́n ń jà ilé kejì ṣe kan Wùnmí bàbá gbóbìnrin wá ṣe kan Wùnmí kí ló kàn ń bẹ̀ pátápátá pátápátá tó bá jẹ́ pé o mọ bó ṣe máa sọ fún bàbá ẹ̀ gan wàá pé Mohbad ni Mohbad mi láìkì bí dáàdì ṣe ń gbóbìnrin wa bọ̀ má jẹ́ kọ́mọ̀ pé mo sọ nǹkan kan fún ẹ o ìjọba ìbá ìlọ máa ń wá o o lè wá ń jọ yẹn kó wá káwọn mú ẹ bá mi fìyẹn sọwọ sí kẹ má gbàgbé ẹ náà ẹ jẹ́ ká wá sọ báyìí bàbá ń gbé ní Kòròdú nígbẹ̀rígbẹ̀ according to àwọn tutor Wùnmí Ìyábọ̀ Òjó ó sọ pé ilé bàbá jì gan ẹ ní ṣoríire gbogbo èyí tẹ́ sọ pé kí n má bully Wùnmí You, I will stop bullying Wunmi when you people stop bullying Mohbad's father. Ẹ̀yin olórí burúkú játijàti. Ẹ̀yin aṣiwèrè játijàti so Baba, yẹn lẹ́dẹ̀ búlì kí má búlì wù mí ṣe ṣí èrè ni ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni ṣọ́ọ̀tì géètì yín lọ ni nǹkan tó bá mú wù mí mo ti sọ fún yín within three three weeks to one month kí ló fún wa láì dàgbọ́n wù mí ò tí ì máa dókó báyìí ṣé bàbá bàbá ìdílé rẹ ọmọ ẹ̀ mọ́ ẹ sọ fún mi bàbá to jẹ́ pé ní kékeré ní age two níyà Mohbad ti rìn lọ bàbá yìí ló máa lọ tọwọ́ kiri títì ló máa fún wọn lóúnjẹ. bàbá yìí ló máa kankan ló ló máa fún wọn lóúnjẹ bàbá yìí ló close mọ́ Wùmí Wùmí àti Mohbad pọ́n fẹ́ àwọn sìn gbogbo ten years tó sọ fún yẹn irọ́ ló ń pa àbí kan tí mo sọ yẹn yín bàbá yìí ló ló bridge ọmọ ẹ̀ láti kékeré bàbá yìí ló ń sunkún ló ń pebi sùn ló ń kọkóló ló ń tọrọ jẹ ló ń kọrin pọ̀ kọ́ lè rí jẹ ẹ wá sọ pé ń búlì Wùmí ẹ jẹ́ ká continue bẹ́ẹ̀ yẹn so bàbá Mohbad lè lè po ko le ri je e wa so pe n buli Let's. je ka continue bee yen so baba mohbad le le bully. tí Baba yẹn bá ti ṣe nǹkan tí Baba yẹn bá ti ṣe nǹkan you will throw him under the bus Baba kọ́ ni ẹ jẹ́ kí n sọ fún yín ṣẹ́jẹ̀ mọ́ pé nǹkan tẹ́ ṣe ní nǹkan tí gbogbo yín ṣe ní tí Mohbad fi tó fi tó fi tó fi lọ jẹ́ Ọlọ́run nípè ṣe rántí Mohbad náà bó ṣe fi nǹkan tó ń ṣe bó ṣe fi ń kọrin ní gbogbo yín ignore ẹ̀ gbogbo yín ignore ẹ̀ àbí nǹkan mo sọ yé and I'm not even bullying Wunmi I am expressing my thoughts. The last time I checked, we have we have freedom of expression. Bó she ṣe lọ analyze ọ̀rọ̀ lo lọ́dọ̀ baby she Bẹ́ẹ̀ mi ṣe mọ̀ sọ mo ṣe And don't freaking come on my chat to tell me I'm bullying Wumi. Wumi, where is Wumi that she cannot be touched? Ẹ tí rí àwọn eré Igbo ni. Tó jẹ́ pé tí obi tí ọkọ wọn bá kú, wọ́n máa tì wọ́n mọ́lé wọ́n fẹ̀ náà wọ́n pa. Wọ́n á fáwọn wọn, wọ́n sọ pé àwọn ló pọkọ wọn. Ọ̀tún tó bá she gbogbo rituals kó tó fi wọ́n sílẹ̀ ẹ dẹ̀ ṣe bí ìpokò ayé ni ṣẹ́ẹ̀kì wo film ni the last time I checked olóòbù kò ló sọ pé on lè bully, bàbá Mohbad ṣùgbọ́n wọn ò lè búlì Wùnmí ṣé Wùnmí mú ìsìn Mohbad ni Wùnmí ò mí ìsìn Mohbad náà omi sí omi sọ pẹ̀lú òpè ní nígà ṣé ọmọ yẹn ti ẹ̀mọ́ túmọ̀ nígà ṣáá o mọ àwọn tó ń jẹ́ nígbà nílùú òyìnbó o mọ lábá ẹ bá mi wo ẹ̀yin tẹ́ wò mí ẹ bá mi wo dictionary yìí kẹ́ wò kó tó jẹ́ nígbà o ń pe ọkọ ẹ ọmọ kékeré ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ẹ̀yin gan ló jẹ́ kẹ́ ní àwọn àwọn loving emotional words lẹ́nu jù tó jẹ́ pé ìwọ ló jẹ́ kó ní lẹ́nu jù ó wá pé ọkọ ẹ nídà you want to feel among you want to feel among ṣé yẹn lọ fi mọ nǹkan tó ń pè ní among ẹ ò ń pe ọkọ ẹ nídà ọkọ tó nífẹ̀ẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ ẹ jẹ́ ká máa sọ lọ bàbá Mohbad ló lùzù nǹkan jù ìyá Mohbad alátẹnujẹ ìyẹn jókòó sílẹ̀ kí ó ń gba èsì sára ìyá Mohbad ọ̀run abíẹ́ ọ̀run abíẹ́ because you are not a mother you are a murderer tó o bá ṣe murderer ni àdúrà fẹ́ sọ̀rọ̀ ìwọ pé àdúrà síta ò ń sunkún kó má sọ̀rọ̀ ìyá Mohbad you are a murderer you are not a mother Wunmi you are a knife you are not a wife Wunmi you are a knife you are not a wife because Wunmi if truly you are a wife you would have fought Fought fearlessly for your man. If you truly love that boy, that angel, that blessed boy we lost in Nigeria, if you truly love him, you will fight with your life, with your last breath. But just because you know why you married Mobat, oh my, you go any because tó bá ṣe bẹ́ẹ̀ ni is just 27 years old. Liam, my beautiful, lovely son, Liam ṣẹ̀ṣẹ̀ pé six or five months ni ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nílàkàyè mi ìsàwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ o ẹ̀yin onílàkàyè mò ń bá wí bíbà ẹjọ́ ẹ bá mi calculate ẹ̀ ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí ni o ìgbà tí Mohbad jẹ́ twenty seven ẹjọ́ ẹ̀yin tẹ́ bí ọmọ tó jẹ́ twenty seven kí ọmọ yín yẹn wá bí ọmọ ẹjọ́ ṣé orúkọ ọmọ yín yẹn lè máa fi sórí will ọmọ twenty seven years old ẹni kò fi gbogbo orúkọ ọmọ yẹn sórí property. Woman, and you call yourself a wife. You are a knife. When you went into Mubad's life, you were planned. You were planned into Mubad's life. You are not there to marry him with all his flaws. Oh no, mú yín tẹ̀sán pé Mohbad in praying church. Oh no, I feel yín. Ẹ wá ń parọ́ mọ́ nǹkan tó ń là mọ́ lórí. Ọlọ́run á fìyà You were planted. Both you your mother, Mobat's mother. You were all planted in Mobat's life. You never loved that boy. You were there to destroy him. Because if not, olomba not be able tó ti mugbó. Tí n fẹ́ ọkọ tó mugbó lẹ́yìn. Àti ìyàwó tó fẹ́ ori fọ́kọ ẹ̀. Gbogbo koni ni máa ò tẹ̀ kọ́kọ́ ní fi mugbó yẹn mọ́. Tó bá ń ṣùgbọ́n wọn ló ń bá wọn ta bá ṣe gbọ́ wọ́n ní wọn ló ń bá Mohbad tagbó ìtorí ẹ̀ ní gistov bá ṣe sọ sorry ìwọ ló ń bá Naira tagbó ìtorí ẹ̀ ní bá ṣe fún wa ní gbogbo address tí Naira Marley kó nǹkan sí tó bá jẹ́ lóòótọ́ wọ́n ní ìwọ gangan igbó ìwọ gangan òun bá Naira Naira Naira please anybody that has his contact he needs to speak out now I know Naira Marley is a guy with a little words Naira Marley please anybody that knows him Tell Naira Marley to come out and speak. Tell him to come out and speak. Naira Marley needs to speak. Gbogbo etí Naira Marley sọ pé òun dá sọ́wọ́ ọkọ àti àwọn This is the time for him to speak out. Gbogbo àdírẹ́sì tí jíṣ lọ́ba fún wa. Ipe Wùnmí ibẹ̀ ni Naira Marley ń gbégbó sí. Báwo lọ ṣe mọ̀bẹ̀tì? Wùnmí ló fún wọn ní information. Ṣèbí Wùnmí bá wọn tagbó yẹn tẹ́lẹ̀ ni. Ó wá rí ọkọ ẹ̀ ó ń astray. orí ọkọ ẹ tó ń kú lọ tó ń pa lọ ta ni ò bá ṣe nǹkan kó fi da wọn rú kó fi kó fi pariwo síta ìyábọ̀ tí wọ́n lọ sábà ń sìn àti Gistlover ò bá ti lọ sábà wọn gbà yẹn kí Gistlover wà gbé pé Wunmi's Mohbad's wife said that ìwọ làbá máa support nsìn yìí o ṣe ayé ọmọ ẹ o ṣe ayé ọkọ ẹ yàmàyàmà o tún bọ́ta àbí kò yé yín o tún wá bọ́ta o tún ní ẹfọ́ntì o sọ pé wọ́n ti pa tó dẹ̀ mọ ikú tó pa o wá fi gbogbo nàìjíríà sínú ìdààmú. o wá mú o mú kí lorúkọ yẹn o mú o mú tó tó o sọdá bókú sọ̀rọ̀ o mú Fẹ́mi tó máa ṣe skiti o sọdá bókú sọ̀rọ̀ tó jẹ mọ́kú tó Na ẹ. náà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ó wá sọ pé bàbá ẹ gbé bàbá Mohbad ń gbé ìyàwó abẹ ṣé gbogbo yín gbọ́ mi ẹ jọ Mohbad kò láì step mother àbí kò yé yín Mohbad ò láì step mother Mohbad wá gbọ́ pé bàbá òun ń gbé ọmọ ilẹ̀ wá sílé òun ẹjọ kí lẹ máa ṣe inú mi máa dùn ní because máa wò pé ẹnta fẹ́ sunjẹ tẹ́lẹ̀ tó fi pupara dáàdì mi mo gbẹ́ pọ́n lẹ́yìn gbóbìnrin wálé omi ìbá yín o but máa fún yín lówó bí tẹ́tí máa lọ máa jẹ iṣẹ́ yẹn ṣẹ́rí ìyá tẹ́ gbé sílẹ̀ yẹn mi ò láìkí ẹ̀ àbí kò yẹ yín ṣàmẹ́ pé ó pè Mohbad so bàbá wa gbọ́ pé ìtorí ìyẹn Wunmi you no enter your excuse for mobile father hating you is is watery is watery. Ọkọ ẹ waku kú, ò rí nǹkan ti sáré send, O ti sáré send chat oríṣiríṣi sí gist lover. Èyí tó fi lọ sọ́dọ̀ gist lover yẹn, gbàjáwìrì yẹn, orí íńtánẹ́ẹ̀tì ló bá ti kè. Àbí nǹkan tí mo sọ yẹn, now ẹ jẹ́ ká máa sọ lọ kí ló máa ń ṣàwọn èèyàn náà ẹ pèèyàn èèyàn akọ tẹ ẹ dẹ tún yìí máa pèèyàn lọ now ẹ jẹ́ kí máa sọ̀rọ̀ mi lọ ó wá ní bàbá yẹn ó gbé obìnrin wálé Wùnmí throughout ìgbà be a question lọ́wọ́ in court ó di ó ó ó ó di bọ́ǹkì pé bàbá yẹn sọ pé òun fi oògùn sínú noodles Mohbad ó di bọ́ǹkì ẹ̀ ó sọ̀rọ̀ ń pa yẹn ó di bọ́ǹkì pé wọ́n rí ẹ̀jẹ̀ nínú aṣọ Mohbad ó di bọ́ǹkì ẹ̀ bàbá sọ pé Wùnmí ìbínú ni Baba fi sọ̀rọ̀ yẹn ibẹ̀ mo ti fura pé Baba bàbá ìjẹṣẹ́ Wùnmí ni Baba ní mi ní sọ mi ní sọ mi ní sọ lóyìnbó ṣe rántí ìgbà tó kọ́kọ́ interview baba. Baba ni o máa ń dókó kiri ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ bí bàbá ṣe fa f yẹn f yẹn ẹ mọ̀ pé bàbá sọ pé òyìnbó ni bàbá fi sọ ṣe rántí ṣe pé bàbá bàbá ní ó máa ń kiri ìbínú ni bàbá fi sọ Wùmí <laughs> o ma debunk yẹn ní court lánàá èmi kò bí gbogbo yẹn ló jẹ́ kọ́kọ́ debunk ni but instead reverse was the case òun wíwò òun wíwù òun sọ pé bàbá ń gbóbìnrin wa kí fi kàn yín ṣé ìyá ẹ lọ gbé wá ni ṣé ìyá ẹ lọ gbé wá sínú ilé ni ṣé ìyá ẹ lọ wá dó mọ́nú ilé ni ṣèbí ilé ọmọ ẹ ni because àwọn olórí burúkú àwọn olórí burúkú kan sọ pé ńlọ kò jẹ́ kí ńlọ máa gbé obìnrin lọ sílé ọmọ ẹ ẹ mọ̀ pé ẹ̀yin náà lè sọ pé ẹ̀yin náà lè sọ pé step mother bàbá àjẹ́ ni bàbá dẹ̀ rí sisi tó fẹ́ jẹṣẹ́ tó wò pé bí ilé ilé work bàbá dẹ̀ gbé lọ sílé ọmọ ẹ̀ ẹjọ́ kí ló fi kàn wá mo rí àwọn olórí búkú kan náà tó sọ pé ṣèbí pásítọ̀ ni bàbá pé báyìí ẹ̀ ní ṣe oríire ẹ̀ ti àwọn pásítọ̀ lórí búkú yín tẹ̀ tẹ̀ kúnlẹ̀ fún tẹ̀ ń wólẹ̀ fún ṣé kí n sọ fún yín àwọn pásítọ̀ yóò ní girlfriend aṣẹ́wó làwọn pásítọ̀ yìí máa ń jẹ iṣẹ́ aṣẹ́wó ló máa ń jẹ because ọmọ ìpàṣẹwó ò mà wọn aṣẹ́wó ò ní tú àṣírí àwọn gbogbo àwọn pásítọ̀ yìí tó ń ṣe ó lé àdàndà yẹn aṣẹ́wó ló ń jẹṣẹ́ torí mo láwọn olórí burúkú àwọ̀ ah, lọ ibo láti pàdé àwọn àwọn miscreants tó ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì náà abẹ́ ẹ̀gbọ́n mi ni wọ́n ní bàbá wọn mi ṣèbí pásítọ̀ ló pera ẹ̀ ṣó jẹ́ kó máa ṣe ṣìnà ṣe fẹ́ gbọ́ àwọn pásítọ̀ yín àní àwọn pásítọ̀ yín tẹ̀ ń forí balẹ̀ fún ṣe fẹ́ gbọ́ wọn ní girlfriend wọn ní permanent girlfriend because káṣírí wọn má bàa tú ṣe fẹ́ gbọ́ ilé aṣẹ́wó ilé aṣẹ́wó wọ́n kú bẹ́ẹ̀ àwọn ló ń ná aṣẹ́wó jù ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́yìn àwọn ló ń ná aṣẹ́wó jù because gbogbo gbogbo eré burúkú tó fẹ́yẹ́ káwọn káwọn ìyàwó wọn ṣe fún wọn yẹn báwọn ìyàwó wọn ti dìyà bọ́ọ̀lù èdè nìkan máa dé fìlà ṣe rí gbogbo eré yẹn àwọn ọmọ aláṣẹ́wó ló máa ń ṣe fún wọn àwọn pásítọ̀ yìí tẹ̀ ń sọ yẹn tẹ̀ ń kàn dé bàbá Mohbad bàbá Mohbad ṣàṣe tiẹ̀ tí gbogbo ayé mọ̀ ó gbé obìnrin lọ sí ilé ọmọ ẹ̀ because kò fẹ́ dúró sí ibi tí ìyàwó ẹ̀ wà ẹ̀yin náà Mohbad náà sọ pé bàbá òun ò láìkì ìyàwó bàbá òun ó dẹ̀ tún rí ọmọ ẹ̀lẹ̀ tó fẹ́ jẹṣẹ́ ìyẹn tó wáyé pò tọ́ ni Wùnmí sọ o ó dẹ̀ gbé bàbá yẹn ó gbé ọmọ yẹn lọ sí Lẹ́kì náà Wùnmí ibi tí wọ́n wá ti mọ̀ pé òun parọ́ tí mo ti fẹ́ bọ́ sí bọ́bọ́ ẹ̀ pátápátá gbẹ̀rígbẹ̀ tí Ìyábọ̀ sọ pé ó jìnà yẹn tí bàbá Mohbad ń gbé gbẹ̀rígbẹ̀ Ìyábọ̀ sọ pé ó jìnà gan ṣẹ́ ń gbọ́ mi Wùnmí bàbá Mohbad tó jẹ́ pé Mohbad ò tí ì fún lówó oúnjẹ pé ẹ́ àwa mú owó oúnjẹ yẹn àwa fi wọ mọ́tò lọ sí Lẹ́kì láti wá dóbò mélòó ló bò ìjọ ìjọ mélòó gan la máa lò lórí òbò tá a máa ní kílẹ̀ má mọ́ a wá fi gbẹ̀rígbẹ̀ sílẹ̀ a fi gbẹ̀rígbẹ̀ sílẹ̀ ibi tó yẹ pé mo sá fún ẹ tó hòtẹ́ẹ̀lì ó pọ̀ ní gbogbo gbẹ̀rígbẹ̀ yẹn nínú Ìkòròdú ibẹ̀ ni ṣìnà kún sí jù bàbá Mohbad á wá fi gbogbo Ìkòròdú sílẹ̀ a fi gbẹ̀rígbẹ̀ sílẹ̀ àbí kò yẹ yín a fi gbẹ̀rígbẹ̀ sílẹ̀ ṣá a wá gbé ọmọ ẹ̀lẹ̀ àbí kò yẹ yín á wá gbé ọmọ ẹ̀lẹ̀ á wá máa gbé lọ sí lẹ́kí ẹ̀ mọye tó owó owó bọ́ọ̀sì lẹ́kí máa kọ́sì ni kó tó dé lẹ́kí gan ṣáka bàbá ò ti ní wálẹ̀ ẹ bàbá tó fẹ́ jẹṣẹ́ tó fẹ́ jẹṣẹ́ iṣẹ́ tí ò pé bíi five minutes àwa ni ẹ̀jẹ̀ ká máa lọ lẹ́kí <laughs> wùmí ó má pa mí nà ọ́ ọmọ yìí má pa mí nà ọ́ wùmí má fi wọ́n pa mí nà ọ́ ẹ á fi gbogbo gbẹ̀rí gbẹ̀ sílẹ̀ àwọn short time hotel àwọn hòtẹ́ẹ̀lì twenty twenty naira wọ́n kú wọ́n kú wọ́n kú kòròdú kò ní jẹ́ṣẹ́ yẹn ní kòròdú àwa ẹ̀bọ̀n <laughs> Wùmí o ṣe feasibility study yẹn dáadáa ni ẹjọ yìí tẹ̀wọ́ mi tẹ̀wà Nàìjíríà tẹ̀wọ́ mi èlò ni owó owó mọ́tò kòròdú sí Lẹ́kí ẹ bá mi calculate ẹ̀ ṣẹ̀dẹ̀ láwọn short time hotel yẹn ẹ̀ mà àwọn hòtẹ́ẹ̀lì tán pé short time àwọn hòtẹ́ẹ̀lì yẹn wọ́n ń jojú lé méjì lọ báyìí ìyàwó àwọn gan àwọn hòtẹ́ẹ̀lì onídùn ni bí a twenty naira ó pọ̀ ju fifty naira fifty naira á wá fi gbẹ̀rí gbẹ̀ sílẹ̀ mọ́tò tó máa wọ̀dé lẹ́kí ṣẹ̀mẹ̀pá àwọn méjì tì nítorí wọn lè lápá ara wọn àwọn méjì ni so wọ́n wá lọ sí lẹ́kí ìtò wọn fẹ́ jẹṣẹ́ ẹjọ́ mélòó la fẹ́ jẹ́ ní òbògàn tá a máa sọ pé kílẹ̀ má mọ̀ Wùnmí lọ nu ẹnu ẹ ẹnu òpòwò ń ṣẹ̀jẹ̀ ọ̀dájú abiyamọ ṣe ń wọ́n ní wọ́n ní two five ẹ ṣe wọ́n ní two thousand five náà máa ná láti fi wọ mọ́tò dé Kòròdú bàbá wa bó di di two five ok èèyàn kan ní five thousand ok two five èèyàn kan so five thousand èèyàn méjì ẹ ṣe God bless you now God bless you tó bá jẹ́ pé Mohbad gangan ló introduce bàbá ẹ̀ sáwọn ìyá yẹn ń kọ́ ìyẹn tún kọ́ ipe kí bàbá òun ṣàlè ní ẹlòmíì kó lé stepmother òun lọ because ṣe bí gbogbo ilẹ̀ gbọ́ pé wọ́n ní stepmother ẹ̀ fẹ́ pa tó bá yẹ pé Mohbad gan ló ló ló <laughs> short time Only short time hotel you come wọ́n ní one thousand ẹ̀ náìsì ẹ̀yìn tẹ̀ wọ́n mi wọ́n mi àwọn tó want tó groom ẹ̀ they are groomless <laughs> eh, ṣẹ́gbọ́ ṣẹ́gbọ́ wọ́n ní Kòròdú sí Lẹ́kì gan ẹ̀pọ̀n gan ti rọ̀ <laughs> wọ́n mi wọ́n ní Kòròdú sí Lẹ́kì gan ẹ̀pọ̀n bá ti dẹnu kọlẹ̀ ẹ̀pọ̀n á ti rọ̀ bàbá gan gbogbo ati ti kúrò lára ẹ̀ fún mi lọ lu ẹnu ẹ̀ ká sọ pé sọ pé bàbá yẹn ń bá yín gbé ń tó wá móbìnrin wálé mo sì lè bìlíìfù ẹ díẹ̀díẹ̀ but bàbá fi gbẹ̀yìn gbẹ̀ sílẹ̀ bàbá fi gbẹ̀yìn gbẹ̀ sílẹ̀ àlọ́jẹsẹ́ lẹ́kì ẹ wo gbogbo nǹkan tó mú bàbá wà lókè yẹn gan gbogbo á ti dẹnu kọlẹ̀ kan tó dé lẹ́kì wùmí wùmí ah omi ọmọ ọlọ́pàá gan kò lè jọ mí lójú you are capable of anything short time is one k now ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ Wunmi now wọ́n ní o tún wá sọ pé wọ́n ní o sọ pé aṣọ aṣọ tó jù sínú pósí wọ́n sọ ní màmá ìyá ẹ sọ protection ni <laughs> Wunmi ó máa bá pa gan Wumi ah you are you are capable of doing anything ó máa bá pa gan ìyá ìyá ẹ fún ẹ jẹ́ kí n dìde ọ̀rọ̀ ẹ gbà ká dúró ẹ jẹ́ n jókòó ẹ jẹ́ n jókòó ẹ jẹ́ n jókòó ẹ jẹ́ n Wumi wọ́n lọ sọ pé aṣọ tó jù sínú ibi tó ti sin Mohbad. Oni oníyá oníyá ìyá ẹ <laughs> ló fún ẹ kó fi protect Mohbad Wunmi irọ́ ló máa parí mo sọ fún ẹ mo ti mo ti mo ti mo tún béèrè nípa yẹn ìgbà tí mo pè àwọn àwọn tó sọ fún mi pa placenta mo tún pè wọn nípa yẹn pé tán bá ju aṣọ funfun ah ta ló tan eléyìí mo ń bọ̀ ẹ má bínú jẹ́ kí pa ọ mo ń bọ̀ mo ti béèrè pé tán bá tan aṣọ funfun tán bá ju aṣọ funfun sínú sínú sínú ibi tán fẹ́ síyàn sí mọ́pó sí mo ní tó bá ju aṣọ funfun síbẹ̀ pé kí ló mì gbogbo yẹn tẹ́tí kẹ gbọ́ ṣẹ̀mẹ̀ páwọn ohun mi ò mọ̀ pé wọ́n máa gbé òkú yẹn síta ṣẹ́ ń gbọ́ mi ṣẹ̀mẹ̀ páwọn ọmọ máa gbókú yẹn síta ṣẹ̀rí aṣọ tó jù sínú ẹ̀yẹn ẹ bá mi délé mu o ọ̀rọ̀ gidi mo fẹ́ sọ fún yín lẹ́nu wọ́n ní aṣọ tó jù sínú ẹ̀yẹn aṣọ yẹn mi pé daṣọ àṣírí bò mí má jẹ́ káṣírí mi tú but ibi tọ́lọ́run ti wá mú ọlọ́run tó ń jókòó sí ìdí àrò tí òun kúrò ń bẹ̀ ṣe mọ̀ pé ọkọ̀ wò pé because àwọn èèyàn ò kì í gbọ́ gbogbo ìgbà tí Mohbad ń cry for help people ignored him ṣe ń gbọ́ mi so wọ́n ti believe pé tó bá ṣe pa yẹn náà wọ́n máa ignore nǹkan táwọn mi ṣe pa jẹ nìyẹn náà to start with ọ̀hún mẹ́pọ̀ máa turn out báyìí If she knew it was going to turn out like this, she would support people that killed Mubad. Or if she knew about it, she wouldn't have done it. What if you pay normal way, touch a man, touch a man, ti wò pé kò ní sẹ́ni madasi. máa dá sí i. Ṣé ń gbọ́? Ó bo immediately tán wú òkú yẹn síta? Àṣírí Wùnmí bá tún pọ́n. Ìtumọ̀ aṣọ yẹn Now, shari wá rí ìyá ìyá ìyá Wùnmí tó fún láṣọ protection Wùnmí? ká kúlù fún ẹ olóbò pẹ́ẹ́lí ó ti pín gbogbo transformer sí èkó tán ọ̀n rí transformer níjẹ̀bú gbó ọlọ́run adájọ́ fún ẹ̀wọ̀n mi ìwọ sọ pé ìwọ sọ pé protection ni mo fẹ́ mo fẹ́ kọ́kọ́ rí ìyá ìyá ẹ kájọ wá fojú kojú ìyá èmi ò nídìí láti bá wọ sọ̀rọ̀ ìyá ìyá ẹ lèmi fẹ́ rí tí mo fẹ́ bá sọ̀rọ̀ ìwọ sọ pé protection ni ìyá ìyá ẹ̀ ò mọ̀ ìgbà tó fẹ́ pa Mohbad ìyá ìyá ẹ̀ ò mọ̀ ìgbà tó ń ná Mohbad ìyá ìyá ẹ̀ ò mọ̀ ìgbà tí Samari ná Mohbad kiri ìyá ìyá ẹ̀ ò mọ̀ Wùnmí ọlọ́run àbíẹ́ so o sọ gbogbo yẹn fún ìyá ìyá ẹ̀ gbà yẹn ìgbà tí Mohbad wá kú lọ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ protect ẹ̀ Wùnmí àná ò mọ̀rọ̀ pa ọmọ kó dó ṣùgbọ́n mọ̀rọ̀ pa lọ́nu ẹnu ẹ̀ kó lọ́nu ẹnu ẹ̀ o protect ẹ̀gbà tó wà láyé ìyá ayé ò fún ẹ kò fi dàbò ṣọkọ bí mi á lọkọ sí mo máa pọn ni mo máa fẹ̀yìn mi pọn ni àgàgà ọkọ tó ń tọ́jú mi tó ń tọ́jú ẹbí mi tó fi orúkọ ọmọ mi sínú gbogbo property ẹ̀ ṣé bàjẹ́ kọkùnrin yẹn kú ṣé mo ò ní gbàjẹ́ nítorí ọkùnrin yẹn gan ṣé mo ò ní gbàjẹ́ olórí burúkú ìyá ìyá ẹ kó o sọ gan se mo ni ìgbà ya e ko o so lé Mohbad kiri tó fẹ́ pa o sọ fún ìgbà tán ná Mohbad Mohbad wá kú tán ó wá ní ó protect ẹ̀ e. Wunmi ẹlẹ́kọ̀ ọ̀run polówó tó bá mọ̀ nípa ikú yẹn o máa lọ bá Mohbad lọ́hùn ni gbogbo èyí tẹ bá mọ̀ nípa ikú yẹn ẹ máa lọ bá Mohbad lọ́hùn ni àyàfi tí ò bá sọ́lọ̀ Mohbad o Mohbad o Mohbad o abiyamọ ń gbẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ bàtà ti wèrè tó bá ti ẹ̀rọ gbogbo tó lórí burúkú àwọn fámìlì tó sọ̀rọ̀ àgbẹ̀ lọ́dọ̀ ìyàwó àtọ̀dọ̀ ọkọ wọ́n ti Liam Mohbad dìde ọlọ́kọ̀ ọlọ́mọ sùn Mohbad dìde bàbá bìjà kò ṣe skit nìkan ni kẹ máa kọ ẹ bọ́ síbí wọ́n ló kọ ọlọ́mọ sùn mọ́mọ́ ìdìbò ní kò dìde dídé kó lọ pa gbogbo àwọn tó pa ẹ́ within seven days ọjọ́ lọ́hún ní pé mọ́mọ́ ìdìde